padà sórí ètò bàbá ètò bẹ́ẹ̀ ni eh, ó dá mi lójú pé ẹ̀ ń gbádùn àwọn ìdílé aláyọ̀ mi nítorí pé mi kàn ń gbádùn wọn lórí ètò lénìí ah, a sì ń gbọ́rọ̀ lẹ́nu wọn eh, lẹ́yọ kọ̀ọ̀kan ẹ kú ìjókòó ẹ̀yìn ìdílé aláyọ̀ mi. ẹ kúlẹ̀ o ẹ̀rọ. ẹ ọ kó di pé mo lọ sí ilé agbára lẹ́ẹ̀kan ẹ ń bá mi sọ àwọn ìrìn àjò ìgbéyàwó yín bó ṣe ń bọ̀ àwọn aráalé náà wọ́n dẹ̀ ń bá yín lọ ẹ eh, mo fẹ́ béèrè béèrè léyìí kó tó di pé mo sáré lọ sí abala ṣe o mọ̀ mi tán ìṣẹ́jú kan náà ni eh, bọ́dà mi kí lẹ rí sọ sí kí a máa fi ẹnu kan bá ọmọ wí nínú ilé ah. ọkọ àtìyàwó. ká máa fẹnu kan bá ọmọ wí nínú ilé òun náà ló fẹ́ẹ̀ dájú hmm. bọ̀ ní ìdílé tí ó bá jẹ́ pé ẹ̀wọ̀n pàwọn ilé kan wà hmm. nígbà míì tàbá kó àwọn ọ̀pọ̀ èèyàn jọ tó bá ń sọ̀rọ̀ nípa káfẹ́nu kan bá ọmọ wí pé bóyá ó dáa tàbá lọ wo àwọn onídìílé mi àmàrípọ̀rọ̀ yẹn ò bá wọn ṣiṣẹ́ hmm. nídìí pé kí ni bàbá ó wà nílé ọtí hmm. ìyá ó wà nílé ọtí ibẹ̀ hmm. náà ti ṣe alábàápàdé ìgbà tán ọmọ bá wá bẹ̀rẹ̀ sí í dàgbà àwọn òrí táwọn ṣe gẹ́gẹ́ bí nǹkan burúkú tírú àwọn ìdílé yẹn bá fẹ́ fẹnu pọ̀ bọ́mọ wí ibo náà máa bá ọmọ yẹn wí sí ilé ọtí náà ni àmọ́ tábà máa wò pé ká fi ẹnu pọ̀ ẹnu pọn pọ̀ bá ọmọ wí òun ló dáa jù hmm. tí ìyá àti bàbá àwọn ọmọ náà tán bá jẹ́ ìyá àti bàbá gidi tọmọ lọ́hùn tọmọ lọ́hùn pé kò ń ṣe gbogbo ìyá hmm. ẹ máa rí ọkùnrin míì bó ṣe máa ṣe gan ẹ wò pé ṣéyàn nílé iṣẹ́ àbí nǹkan míì hmm. bákan náà ẹ máa róbìnrin míì irú ọ̀rọ̀ wo lẹ fẹ́ káwọn yẹn bọ́ ọmọ sọ. Hmm. tó fẹ́ wọ ọmọ létí bọ̀ tí ó bá ti jẹ́ pé ìyá àti bàbá ẹnu wọn papọ̀ sọ́nà kan hmm. nídìí pé ọ̀rọ̀ wọn tó bá sọ̀rọ̀ ní àwùjọ àwọn àwùjọ gan mọ̀ pé èèyàn sọ̀rọ̀ tí hmm. irú ìdílé eléyìí ló tọ́ láti fi ẹnu pa kan papọ̀ kan tó bọ́ ọmọ wí. wọ́n máa fi bọ́ ọmọ wí ẹ rà lé ẹ ṣáà ti gbọ́ torí nínú ilé mi tí ìyàwó bá sọ pé ìwọ má ṣe kínní tán bá wí tán bá ọmọ wí bàbá mi adé á ní kíkílé tó ṣe máa nọmọ mi má bá mi nọmọ mi pa o mi ò bí jẹyọ kan lọ o ẹ jọ̀ọ́ ká máa fi ẹnu kan bá ọmọ wí ó dáa púpọ̀ ẹ jẹ́ kó dá sí abala ṣé o mọ̀ mi tán nítorí àsìkò mi ń sá lọ. ẹ ṣe kí a fọ abala o. ànílé èfó ànílé èfó ẹ jẹ́ bẹ̀rẹ̀ lọ́dọ̀ broda mi ọ̀dọ̀ yín ni màá ti bẹ̀rẹ̀ ọ̀dọ̀ ìyá wa ni <laughs> ẹ̀yin ni màá ti bẹ̀rẹ̀ ẹgbàá ẹ ẹ bá mi yọ pen ẹyin ẹ mi gbà ẹ mi rọra fi ẹ mi fi bo ojú yín lọ sẹ́yìn ojú ti mi. bẹ́ẹ̀ ni torí ẹ̀ ní ní àǹfààní láti lè rí nǹkan tí wọ́n fẹ́ kọ ẹ̀wọ̀ ẹ̀rọ bá mi só lẹ́yìn. ẹgbẹ́ wa ẹ jẹ́ kí sáré ṣe. Ah, ẹ máa ti dojú ìyàwó mi náà wà ní. bẹ́ẹ̀ tó. Hmm. ìbéèrè aláwọ̀kọ́ tí mo béèrè lọ́wọ́ yín bọ́dà mi. ìyàwó. òun náà ni pé yàtọ̀ sí iṣẹ́ ọwọ́ ìyàwó yín iṣẹ́ wo ni wọ́n tún fẹ́ràn tó yẹ pé ẹ mọ̀ pé ah tí bá ṣe pé ìyàwó mi ti ń ṣe iṣẹ́ ọwọ́ yìí iṣẹ́ ilé mi ò bá máa ṣe níṣẹ́jú kan kíákíá ẹ bá mi kọ́ ẹ má sọ ọ́ iṣẹ́ wo ló tún ni wọ́n tún fẹ́ ẹ tẹ́ ọ ah ká ní kì í ṣe pé ìyàwó mi ti ń ṣe iṣẹ́ iṣẹ́ ilé mi ò bá máa ṣe ẹ̀rọ bá mi kọ́. Mm. ìbéèrè kejì leléyìí ó ní irú àwọ̀ wo ni ìyàwó yín fẹ́ràn jù láti máa lò ẹ ti kọ́ ìbéèrè kẹta sọ pé kí ni orúkọ ìpara tí ìyàwó yín fi ń para orúkọ ẹ̀. àìgbọ́fá báyìí náà là ń wòkè ìfá kan báyìí kò sí ní para ẹ̀ka ti dáhùn. <laughs> ó yá wa ẹ ṣeun yàwó ẹ bá mi yọ ojú yín ẹ lè bá mi gbà dání fún wọn mm-hmm. ẹmu dání ó sì ń bọ̀ lọ́dọ̀ àwọn bọ́dà mi. ìbéèrè alákọ̀ọ́kọ́ tí mo béèrè ni pé lọ́wọ́ ọkọ yín ni pé yàtọ̀ sí iṣẹ́ tẹ̀ ń ṣe iṣẹ́ wo lẹ tún nífẹ̀ẹ́ sí dọ́kàndọ́kàn tó yẹ pé ká ní tẹ̀ ń ṣe yẹn lẹ ti bára yín ni ìbá tún máa ṣiṣẹ́. kí n máa ta aṣọ. iṣẹ́ aṣọ títà àwọn bọ́dà mi wọ́n ti ṣí o wọ́n ní iṣẹ́ báǹkì lẹ nífẹ̀ẹ́ sí láti máa ṣe. Hmm, àárín o mo lè lọ mo lọ́rọ̀ sọ torí mo ti bí ń gbà kan bí ọdún mélòó kan ẹ amọ̀pá ìbára yín bẹ́ẹ̀ akọ̀ sọ náà ní ti yọ kó kẹ́ bá lè mọ olótù kò sí òjòrò nínú nǹkan tí bẹ́ẹ̀ lọ. kò sí òjòrò ẹ ẹ mo ti gbọ́ ẹ ṣàlàyé ẹ mo ti gbọ́ mo fún yín ní àbọ̀. ibi àtàdébí ló ṣẹ̀ṣẹ̀ ló ṣẹ̀ṣẹ̀ jù. ìbéèrè kejì tí mo béèrè lọ́wọ́ ọkọ yín ni pé irú àwọ̀ wo lẹ fẹ́ràn jù. pọ́pù ni ẹ pàtẹ́wọ́ fún bọ́dà mi o ẹ pàtẹ́wọ́ ẹ bá mi pàtẹ́wọ́ wọ́n ní pọ́pù ni wọ́n gbà o wọ́n gbà o ìbéèrè kẹta tí mo béèrè lọ́wọ́ ọkọ yín mo ní kí ni orúkọ ìpara tẹ̀ fi ń para lọ́wọ́ báyìí. níbẹ̀ fẹ́ ni. nevi ẹ̀ ó ga ẹ bá mi pàtẹ́wọ́. ìwà rẹ̀ ní èsì kan ẹ̀yin tẹ́ ẹ̀ mọ gbogbo nǹkan tí ìyàwó yín tẹ̀tẹ̀ sí ẹni fẹ̀rẹ̀ yà fake. fake ni o yà fake. òun náà lẹ ti gbọ́ yẹ̀wò ẹ̀yin ara lé gbogbo àwa tá wà lé tó yẹ pé a máa ma fi ẹnu sọ pé mo nífẹ̀ẹ́ ìyàwó mi mo nífẹ̀ẹ́ ìyàwó mi ẹ lè dárúkọ ìpara tán fi ń para ẹ mọrú àwọ̀ tán fẹ́ràn jù ẹ mọ nǹkan tó ń ṣe wọ́n lásìkò kan tàbí sí àsìkò kejì nǹkan tí ò dára ni ẹjọ́ jẹ́ ká máa ṣàtúnṣe kíákíá ẹ ọ nítorí ìdí náà la ṣe ní irú ètò báyìí fún wa láti lè máa fi kẹ́kọ̀ọ́ láti lè máa fi kọ́gbọ́n ẹ yá wa ọ̀rọ̀ náà ti kàn yín báyìí. ó kàn yá wa. Mm, ó kàn wọn. ẹyẹ ò kì í fò kó fi apá kan. ṣé kan náà ni àjọ máa kọ. rárá bẹ́ẹ̀ kọ́ ẹ̀yin bá mi ẹ̀yin bá mi yọ jígí. wọn lè rí èmi máa yí báyìí ni ẹ bá mi fi bojú ẹ bá mi fi bojú ẹ bá mi fi bojú ẹ bojú ẹ so ni ẹ so lẹ́yìn ẹ so lẹ́yìn àwọn aráalé ń bá mi wò yín lọ́wọ́ ẹ̀yin aráalé wa bá mi ṣọ́ bọ́dà mi o ìbéèrè àkọ́kọ́ tí mo máa béèrè lọ́wọ́ yín sísà mi. yes ma. mo sọ wípé kí ni àwọ̀ àwọ̀tẹ́lẹ̀ ṣòkòtò ọkọ yín wọ̀ lọ́wọ́lọ́wọ́ báyìí àwọ̀ àwọ̀tẹ́lẹ̀ ṣòkòtò tí ọkọ yín wọ̀ lọ́wọ́lọ́wọ́. ìbéèrè kejì kí ni sáìsì bàtà ọkọ yín? ìbéèrè kẹta tí mo máa béèrè lọ́wọ́ sísítà mi mo fẹ́ pé irú ẹran wo irúfẹ́ ẹran wo ni ọkọ yín fẹ́ràn jù láti máa jẹ. Hmm. ẹ ṣe ẹ ṣe ẹ ṣe ẹtu ẹtu ẹtu ẹtu ẹ mà ṣe ẹ kó àgbálẹ̀ wa ah, tó. èyí wà lẹ́nu ìsìn kan ọlọ́mọ aṣọ wa sókun àmì àmì ọlọ́run máa sọ wá sí wà ní òkú púpọ̀ lọ́n fún wọn mọ̀lẹ́. ẹ rán lé lójú pé ẹ fi ọkàn bá mi bọ̀. Ah, ó lágbára. ee brọ́dà mi. ìyá wa. ìbéèrè alákọ̀ọ́ tí mo béèrè lọ́wọ́ ìyàwó yín torí àsìkò mi ní pé kí ni àwọ̀ àwọ̀tẹ́lẹ̀ tẹ́ wọ̀ lọ́wọ́lọ́wọ́ báyìí. tí mo wọ̀ lọ́wọ́lọ́wọ́ báyìí irọ́ mm. ah, irọ́ irọ́. ok kò ń ṣe pé kí n tu kí n kàn fẹnu sọ ni mo rò bí ó ń tutù ni àwọ̀ brown ni. Ah, ẹ ah, pàtẹ́wọ́ fún sísítà mi. to myself. ìgbéyàwó mm, ogún ọdún ọdún ọdún méjì yóò mọ ọsọmọdé kò ń ṣe kò ń ṣe tí mi ò dẹ̀ fọjọ́ kan lu ọdún wọ́n má fi gbéraga sí ọ̀rọ̀ gbéraga kókè ẹyọ kan sí àgbà ló mẹ́ta. ẹ rárá lé ọ̀pọ̀lọpọ̀ obìnrin mi ò tiẹ̀ mọ bí ọkọ ẹ̀ ṣe ń múra jáde nínú ilé ilé ìtókù díẹ̀ káàtó. jẹ gbogbo nǹkan tá a bá ti ń rí lórí ètò bàbá ètò pẹ̀lú ọlá ọlá ìdìdí ẹ jẹ ká máa mú dání ká máa mú lò nítorí pé ohun tó dára ni ìbéèrè kejì tí mo béèrè lọwọ yín ìyàwó yín ni pé kí ni sáìsì bàtà yín. àdébí tó lápẹẹrẹ. ọ̀rọ̀ bàtà yẹn hmm. forty three forty four forty five forty four forty five èyẹ pàtẹ́wọ́ fún sísá mi àbẹ́ẹ̀rẹ́ kan báyìí sísá mi gbà tán o kò yí sí <laughs> kò yí sí wọ́n ní forty five forty five ni mm-hmm. bẹ́ẹ̀ni tó ó ti parí bẹ́ẹ̀ kẹta tó gbẹ̀yìn ó ti parí ìyá wa ó parí ó kù kan ó kù kan tó náà ni pé irúfẹ́ ẹran wo lẹ fẹ́ràn jù láti ah! máa jẹ ẹran yẹn tó mm. bá ṣì mm. ó ní bá toró ní nǹkan kan tí ayẹrawò mi ní kí n má jẹ lẹ́nu ijọ́ mẹ́ta yìí hmm. tí mi ò tí láǹfààní àti dùgbọ́n hmm. tí mi ò tí láǹfààní àti sọ bọ̀lẹ́ ẹran tí mo láìkì jù nínú ẹran hmm. ẹgbẹ́ àwòrán wa òun náà ni ṣáàkì. <laughs> ẹ pàtẹ́wọ́. <laughs> èyí wà lẹ́nu èsì gan. Ah. ìyá ṣé mẹ́tẹ̀ẹ̀ta. ẹ ẹ pàtẹ́wọ́ lẹ́ẹ̀kan sí. ẹ jọ ṣàrẹ tó tún lè tún wá sopọ̀ mi. <laughs> èmi náà ni ó ti yá ó ti yá abala yẹn là ń lọ nísìnyí ẹ kọjú ni ah, ó tètè kọ mi o. ẹ má kọjú rárá eh, sísá mi ẹ ṣe ẹ kú iṣẹ́ nítorí pé nǹkan tó ní agbára ni kí ìyàwó kó mọ ọkọ ẹ̀ dáadáa ọ̀pọ̀lọpọ̀ àwa obìnrin náà là kí ń fiyè sí oríṣiríṣi nǹkan mọ́ ẹ jẹ́ ká máa fiyè sí ọkọ wa ó ṣe pàtàkì ó tún máa ń mú kí ìfẹ́ kó tún gbòòrò sí i nínú ilé bá ètò náà ni mo wà pẹ̀lú àwọn ìdílé aláyọ̀ mi ṣùgbọ́n jẹ́ kí n dé òkè lọ́hùn nígbà tí màá bá fi padà dé màá bọ́ sí abala kan tí mo pè ní abala eré ìfẹ́ nítorí pé àwọn ìdílé aláyọ̀ mi ibi ò lè tó bá jẹ́ tẹ̀lé ìfẹ́ o bẹ́ẹ̀ ni wọ́n ṣe máa ṣeré ìfẹ́ fún wa lórí ètò léni ẹ má lọ síbi kankan à ń bọ̀.